Now touch your heart, say, my heart. May you never have heart attack. Ó oh, heart fọ́ kan àtẹ nínú wà lẹ́gbẹ̀ẹ́ yìí náà. Kí ló jẹ́ àdúrà lágbàdà ó? Do it prayerfully. If anything is blocking your hand, move it aside and touch the heart. Okay, bẹ́ẹ̀ bá bàyìí láti fọ́ ọkọ̀ heart yẹn. Ẹ fọwọ́ sáyé yẹn náà kẹ́mi ọkọ̀ abalẹ̀. It's my pleasure to welcome you to this wonderful event. Uh, uh, my wife has done a lot of the recognitions, but I'd like to recognize and welcome Her Excellency, the former. I know say you don't get problem, you don't dey laugh. mommy, mommy, I'm the only Nigerian comedy comedy compared with it. did this time go finish, Oyinbo we stand out as Oyibo. black we stand as black. Come down, if Oyibo dey for club, Oyibo wan those girls with this music now eye contact very easy. Aight. Aight. When you take a if you want dey smoke cigarette, you go wan become smoker. Look the swagger with the eye contact. Jeno. Aight. Come down to India, mommy. Now media man will cry because he wants those things. okay, enter, enter, enter, enter, enter. After this one, unless that time you not get video, this music you no go do it. Alright? 1998 1980 that we come visit that time if our daddy don't get drug na three three four They want to am money for club no be club also. o no be swallow aye. ẹyẹ yìí yá ẹ pé before dem toast anything look the reaction ayi. kílò yóò yára lọ sí káwọn ọmọ ẹgbẹ́ kò nínú ìgbà òsì náà ọwọ́ ọmọ ilé ayé yóò. Ibrahim, Ibrahim, Ibrahim. for his son. i that person get back to back family problem you know. in my life. You can never watch or you go with a film to know when it will end in soundtrack. But come down to Nigeria. Now only Nigerian film you go watch the soundtrack, you don't go know when the film go end. Any go wait the year. It go end. It go end. I'm telling you, without telling you, if this soundtrack is being played, you go know say one start Igbo film. Aye. <laughs> Now I want to mention the actor and the actress. General. I want to start the proper. General. Hey! Hey! Stand up with the man! I dare say DJ. I dare. Yes. Right? Yes, If I Allah no clap, if the world you no feel, If they want to take anybody, go meet herbalists. This section will indicate they won't go meet herbalists. I. Right? Without telling you, see, they won't go meet herbalists. Now see the reaction of the herbalists and the complainer. Genoa. if you lie don clap if they wan do any bad thing for igbo film that person feels they will show up. this sometimes will indicate dem wan do bad thing alright. wetin come pay me for evil film if they wan come do gossiping before dem show anybody this sometime will indicate they want to gossip you know. na Yorùbá on wars pass ever since we don born me. ẹ̀yin ọmọ òdua o ẹ̀yin ọmọ òdua if I lie mommy, in your in your time that movie this soundtrack they never change am if kabis they think they no change am if you two authors they have grudges this soundtrack they no change am i. this man. wọ́ ojú ọdẹ wo ojú mi dáadáa o ah, ojú mi mi náà wò fún òbòrò àwọn ìkòjú rẹ jẹ wọ́n ṣe ní ojú mi o wọ́n ṣe ní ó ṣe mí lànà ọmọ ìyá mi ń bèrè dìgbò lọ́wọ́ yìí ẹni wọ́n ń gbẹ́gbọ́ wọ́ àtìkù àtìkù wò mí dáadáa èmi gómìnà ni àtìkù ojú mi ìyanu mi ẹnu mi gbẹ́gbọ́ ìdáṣọ́ bẹ̀rẹ̀ wọ́n ṣe ìjẹun sókè. Uh, ìdẹ̀fẹ̀ mẹ́kànyà. ìdẹ́sì ọ̀kẹ́ àbẹ́yìn na adékúnlé tó bìbí de para bìbí de tọ̀ ìtọ́gbọ̀ mi tẹ̀sẹ̀ bàbá náà yìí how you wan take be i wan marry the next thing i tell am. right you see wetin. okay nice talk say im be bachelor wetin come pay me when adekunle go go meet pasuma wonder alaji pasuma wonder how many wife make i marry see wetin pasuma tell am olè láyà kó ń pọ̀ kò sí ohun tó burú. ìsúwèdì. olè láyà kó ń pọ̀. náà tẹ́ mi ẹgbẹ́ kúlẹ̀ gbò ò lè yìí. ọ̀sán tó lọ mọ pé láti. ìsúwèdì. ọ̀sán tó lọ mọ pé. wọ́n tẹ́ mi ẹgbẹ́ kúlẹ̀ di nínú ti wọ́n yóò máa rìn tẹ́ mi. Sade. Ìsúwèdì. Sade. Ìyí ẹgbẹ́ kúlẹ̀ náà tẹ́ mi wọ́n yóò take Sade How did they go? But he didn't know that. Is that it? But he didn't Calm down. I don't don't get money now, when go to my camera. What is it? Is Calm down. When love can't go, everything can't go. When you go meet Olamide Badu as the king of YBNL, what's the last advice he gave you? Melo, melo, oh, melo, melo, la melo, melo, melo, melo. Hey, never clap, never clap, never clap. If I do comedy for you, if you don't laugh, that person get into it. Right? Abeg, anybody with any key, right? Anybody with any key, abeg. I sense in your own time, your youthful age, you, they no fit pursue you with any key, but come down to youthful age now. Any key, that with swagger, Nigerian death, they go follow you. Even the king I na comfort key. that with swagger. I like when we this. so every day, coming with empty bag do the first conversation. See the first conversation. Hello, my name is Atiku. Can I know you better? Oh, <laughs> my name is uh, Liz. You can call me John Wayne. Atiku, we don't want like five to nine. Baby, I'm single. Can I know you better? Oh, no problem. When the girl enter the car, straight selfie. Look, there is difference between automobile sound and model. Look the automobile sound. Shadow. Alright. If I didn't walk in easy, so that's honesty. See reaction. easy to follow. Come down to Abilegba, followed by Idioro. If anybody like the one, ah, DJ Iyalaja, without my league, I will leave. wetin come pain because he buy golf one. Yeah. ìyá eléyìí jẹ́ ẹ̀pẹ̀ wetin come pay start the motor you be there gbàgbé sókè ṣe láyà púpọ̀ èso tó lè wà mo láàmú ló jẹ bátìrì rẹ Pasuma dákẹ́ Seriously, we need to address some issues going on our videos. We discover people are watching our videos. Are you guys free to subscribe? One will go to Abeokuta, we'll go to Ibadan, we'll go to so many places. It's not easy. You want the video finish now, you just watch it. Some people don't even like, you don't even comment, you just go ping. with all my singles, some of you will not sleep. Like, please, meet that person, come and talk. If I, if I tell you all about my experience, where I'm just coming from, you guys will pity for me. You know what, you know what? What this video, no subscribe, okay? Just go, look back. This is how you can subscribe to our channel. Below the video, you will see a subscribe button. Click on the subscribe button. the subscribe button, click on the bell also. This will notify you once we drop a new video.